gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nílé lóko ni mo kí wípé ẹ kú déédéé ìwé àjíǹde ara yóò máa jẹ yín gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé oríṣiríṣi èèyàn lọ́lọ́kan òjọ̀kan la máa gbé wá sórí ètò pásítọ̀ kalẹ̀ jáyé la gbé wá ní ọ̀sẹ̀ tí ó kọjá olóhùn iyọ̀ babaláwo tó bọ́fá tó mọ̀pẹ̀lẹ̀ la gbé wá ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ní báyìí àfáà náà jìndín tí gbogbo ènìyàn mọ̀ sí ọlọ́run òjọ́ yín la gbé wá sórí ètò àáfà ẹ kí àwọn ará ilé. Hmm. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam mo kí yín ní ti ọlà mo kí yín ní ti àjíǹde ara orí ọ̀fẹ́ àtàjíǹde ara òjíṣẹ́ ńlá yóò mọ̀ bá gbogbo wa o salamaleykum wàràmọ́tòláì bàbárakàtù. ẹ ṣeun àfà ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ fún wa bí a ṣe lè dá ènìyàn Ọlọ́run mọ̀. Hmm. ẹ ṣeun bá a ṣe lè dá èèyàn Ọlọ́run mọ̀ kì í ṣe tó mú rárá one hundred and seventy million ó ní wọ́n sọ pé gbogbo àwa tá a wà lórílẹ̀‐èdè yìí kò sí ẹni tí ò ní wọná lórílẹ̀‐èdè yìí yàtọ̀ sí àwọn mẹ́ta tí mo sọ. So inú ẹbí mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta sì wà kódà ìyàwó mi ò sí ń bẹ̀ àkọ́bí mi ò sínú wọn kò yẹ yín fúnra yín lẹ̀ o níwọ̀ gan tí mò ń wò yìí kò sí bó ṣe ní wọ̀nà nílé iṣẹ́ tẹlifíṣàn tí mò ń wò gbogbo ẹ̀yin kámẹ́rámánù tẹ dúró tẹ̀ ń wò mí gbogbo yín lẹ̀ wọ̀nà fa títí dórí àwọn olórí yín bó o bá sọ̀rọ̀ wọn ni kò mú kan bó o bá sì mú kan o ò lè rí nǹkan re ibẹ̀ ló máa balẹ̀ live program kí ló jẹ́ live program ah. kí ló jẹ́ live program láti sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀ ń sọ ẹlẹ́yìn gbáwọn èèyàn kàǹkàǹkà wá síbí ẹlẹ́gbẹ́ pásítọ̀ wá síbí àti ẹ̀gbọ́n ti pásítọ̀ ṣe báwọn ẹlẹ́sìn kejì wa nù o tún wá ń sọ pẹ̀lú gboyà ẹni ẹgbẹ́ babaláwo tó mọ fá tóhun ẹ̀ dùn ẹ lólóhun iyọ̀ àbólóhun òbí ohun ẹ̀ ó kàn níbi tó bá wà kò ní yẹ ta lólóhun iyọ̀ àbólóhun olórí burúkú ẹgbẹ́ yìí ń wá bí kí ló fẹ́ bá káwọn èèyàn ibikíbi tó bá wà báyìí ohun rẹ̀ ó mọ̀ kàn ni ohun rẹ̀ ó dewúro ni àwọn èèyàn ó mọ̀ rí wọn mọ̀ sá ni àtòun àtẹbí rẹ̀ wọ́n jóná papọ̀ ni níbo sẹ́sìn náà nu takùnlà ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ wò ó ṣe bóun rèé kí n tó di pé mo jáde kó òun lè ṣe yín ìwọ yóò jóná o ṣé báṣọ tó wọ̀ rèé ṣé bí orange bra ni mò ń wò yìí àbọ̀ orange bra kọ́ ni mọ́dé kò sí bọ́tì ń bẹ àbí ṣé bí káwọn èèyàn tó wò ó kán lè mọ rí ọ náà ni àbí kára wọn bẹ̀rẹ̀ sí ní lẹ́nu àwẹ̀ kán má lè ṣàlùwàlá mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ó rọra sílẹ̀ díẹ̀ kátẹ́gùn wọn fẹ́ sí lórí afẹ́fẹ́ òsì ní láìfù ló wà ó jóná ni tí gbogbo ohun tó pọ́nlé àbóǹkọ́ yìí ó padà jóná ni àbóǹkọ́ ni. ṣé bọ́ọ̀lù mò ń bọ̀ yìí. signal on the camera on the camera. ó dùn náà ni ó dùn náà ni wà látara ó dùn náà ni wo bọ́sibí kò mọ́kàn.